أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته ọba tí ó sọ wá di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani al-maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá a ṣe ń bẹ lórí ọ̀rọ̀ lórí al-itikaf hadisi ẹyọ kan péré lókun nínú báàbì náà òun ni hadisi sọfíà bíntu ètí arọra mẹ́nuba so safiya bintu huyay ìyàwó anabi ni sallallahu alayhi wa sallam qalat ó sọ pé كان رسول الله صلى الله عليه وسلم معتكفا في المسجد النبي صلى الله عليه وسلم أنسي اعتكاف لمسلاتي فأتيته أزوره ليلا فحدثته mo wá sọ́dọ̀ anabi sallam lálẹ́ mo wá ṣe ziyara níbi tó ti ń ṣe itikaf mo sì bá sọ̀rọ̀ thumma qumtu li anqaliba mo bá dìde láti máa lọ sílé faqama ma'i liyaqlibani anabisa sallam bá dìde pẹ̀lú mi láti sìn lọ sí ilé wa kana maskanuha fi usama bin zaidin ilé rẹ̀ ó ní ilé tí uzama ibn zaidi tó ń gbé ní àsìkò tí wọ́n ń sọ ọ̀rọ̀ àhàdíìfì kì í ṣe ní àsìkò anabi sallallahu alayhi wa sallam ilé tí usama ibn zaidi tó ń gbé ó bẹ̀ ní safiya ló wà famarra rajulani min al làwọn arákùnrin méjì kan nínú àwọn ansar àwọn ará madina wọ́n bá ń lé kọjá lọ. فلما رأى رسول الله صلى الله عليه وسلم أسرع في المشي نبا تواري النبي صلى الله عليه وسلم وبا تسماني نبا تواري ونيارا فقال صلى النبي صلى الله عليه وسلم أصحابه على رسلكما أدرو أدرو إنها صفية بنت حيي أن تاري بني صفية يوم حيي قول ما يقول anabisa asalam dúró pẹ̀lú ìyàwó ẹ̀ ní kí ṣe obìnrin mi fọkọ́lá subhanallah làwọn àwọn méjèèjì bá sọ pé ah subhanallah àwọn ò ní lo ìrokúrò sí anabi sallallahu alayhi wa sallam fọkọ́lá anabisa asalam bá sọ pé aṣèitán yajiri mi níbi ni adam mẹjọrọ dam dájúdájú èsù. ó máa ń rìn nínú ara ọmọ adam níbi tí ẹ̀jẹ̀ tó ń gbà náà ni èso máa ń rìn nínú ọmọ nínú ọmọ adam wàá ní kíptò àyíyákìlífà fi kulubikum sharra mo ń bẹ̀rù sí fún yín ni kọ́lọ́ kọ́mọ́ jẹ́ pé èso yóò fi aburú kan sínú ẹ̀mí yín lórí pé ẹ mi pẹ̀lú obìnrin àbí kí èsù kó fi nǹkan kan sínú ọkàn yín tẹ́ máa rò wọ́n fi rìwáyà tí nínú rìwáyà mi أنها جاءت تزوره في اعتكافه في المسجد في العشر أواخر من رمضان ìpè sọfíyà ó wá láti wá bẹ àdẹ́bísà sálàmù nínú mọ́sálásí ní mẹ́wàá ìgbẹ̀yìn ramadan ibi tó ti ń ṣe ètìká fatahaddathat indahum sa'atan ló wá bá anabi sàlám sọ̀rọ̀ fún àsìkò kan fún maqama tanqalib ó wá dìde láti máa lọ faqama nabi sallallahu alayhi wa sallam ma'aha yaqlibuha lànàbi sàlám bá dìde pẹ̀lú ẹ̀ láti sìn hatta idha balagha babil masjidi inda babi ummi salma nígbàtí ó dé lẹ̀kùn mọ́síláṣí lẹ̀kùn tó ń pè ní báàbù Ummu Salma torí pé gbogbo àwọn lẹ̀kùn yẹn ni wọ́n sọ lórúkọ àwọn lẹ̀kùn náà sì pọ̀ so lẹ̀kùn tí wọ́n ń pè ní báàbù Ummu Salma ni anabisa asalan ti gbé dúró thumma dhakarahu bi ma'na ó wá sọ àdíìsì yòókù gẹ́gẹ́ bí àti kàsẹ́yìn àdíìsì àwọn masáyìl tó wà nínú ẹ̀ lálàkọ̀kọ́ ni pé kò sí aburú kí ìyàwó kó ṣe ziyara ọkọ rẹ̀ níbi tó ti ń ṣe itikaf bákan náà àwọn tẹ́jẹ́ bí ẹbí ẹ̀ gẹ́gẹ́ bí bàbá àbíyá àwọn náà lè ṣe ziyara rẹ̀ nígbà tó ń ṣe itikaf nínú ilé àbí kó tiẹ̀ má jẹ́ pé itikaf ló ń ṣe ẹlòmíì ó wà nù ìṣesí ẹ̀ láti máa wà ní mọ́sálásí torí pé bóyá àyè tó ní kò sì fẹ́ máa lọ jókòó káàkiri níbi tí àwọn èèyàn ti máa lọ sọ̀rọ̀ ṣe rìbá yóò máa jókòó sí mọ́ṣáláṣí so tó bá ti mọ̀ níwà rẹ̀ láti pé ó máa ń jókòó sí mọ́ṣáláṣí ó máa ń pẹ́ mọ́ṣáláṣí kò sábúrú wọn lọ́ máa se ziyara rẹ̀ ní mọ́ṣáláṣí náà ah, so kò sí ohun tó burú nú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé kò sábúrú kí obìnrin ó jáde nínú ilé ọkọ rẹ̀ tó bá ti jẹ́ pé ìjáde rẹ̀ kò ní papọ̀ mọ́ ìbàjẹ́ kankan pàápàá jùlọ tó bá mọ̀ pé ọkọ òun kò kọ̀ fún òun láti jáde lọ sí ibi tó fẹ́ jáde lọ náà ṣùgbọ́n tó bá yẹ lè mọ̀ pé ọkọ òun máa kọ̀ fún òun kò ní àṣẹ àtijáde bẹ́ẹ̀ sì ni kò sì tọ́ lọ́dọ̀ ọlọ́run kò tọ́jú kó jáde sheikh islam ibn taymiyyah ó ní almaru àti ìdá àtẹ̀záwọ̀jẹ́t obìnrin tó bá ti lọ́kọ kánà záwùjọ amlẹ̀kù bí àmì àbàwẹ̀ ìhà ọkọ rẹ̀ ó láṣẹ lórí ẹ̀ ju àwọn òbí ẹ̀ lọ wọ́tọ́ àtùzọ̀jì ha àlẹ́ ìhà àwùjẹ̀ títẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ olófi jẹ́ wájib ju títẹ̀lé àwọn òbí ẹ̀ lọ torí pé ó kálukú ló ní ìwọ ọ̀dẹ̀ so lásìkò yẹn ó ní ẹni tó ní ẹ̀tọ́ lórí ẹ̀ ju àwọn òbí lọ ẹlẹ́ẹ̀kẹta ẹni tó ń ṣe ìtìkáf kò sí aburú kọrọ ajáde tí bùkátà bá ń bẹ kò sí tí ó mú ìtìkáf rẹ̀ torí pé anabisa salam ó jáde lọ síbi lẹ́kùn mọ́sálásí nínú rìwáyà míì ó jáde nínú mọ́sálásí ni ó sin sọfíà délé torí pé àwọn ilé àbí yàrá àwọn àwọn ìyàwó anabisa sallam ó wà ní ẹ̀bá masilasi ni nínú riwaya mi ti abdulrasaq tó gbé jáde nínú tíra rẹ̀ almusannaf láti ọ̀dọ̀ sa'id ibn ma'ala ó ní kánà mu'takifan fil masjid anabisa sallam ṣe itikaf ní masilasi fàjítẹ́mà àìlẹ́yìn nìsáhùhù àwọn ìyàwó ẹ̀ wọ́n wá wá láti ṣe ziyara rẹ̀ ẹni pé gbogbo wọn ni wọ́n wá sí masalasi láti wá ṣe ziyara fún anabisa sallam fún mẹtafàrọ́kìnà ní gbogbo wọn wá lọ lànàbí bá sọ pé lànàbisa sallam bá sọ fún sọfíya ọkọ̀ bílù kìlà bẹ́tík ṣé kí n sìn ọ́ délé ni ó dàbí pé distance ilé títí ẹ̀ ó ju tàwọn yòókù lọ dànẹ́bí sá sọ fún pé ṣé kí n sìn ọ́ délé ni torí pé alẹ́ ni fàdáhàbà máa ha hàtà àdìkọ́là àbẹ̀yìtìyà dànẹ́bí sá sálà bá sìn títí ó fi wọlé kí ànábì tó padà wá sí inú mọ́ṣáláṣí so eléyìí fi hàn pé ẹni tó ń ṣe itikaf kò sí aburú kó jáde kó nu mọ́ṣáláṣí fún bùkátà kan tó ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ rẹ̀ tó ní wàkánà maskanu wa fi dárí usama bin zaydin wípé ilé rẹ̀ ilé sọ̀fíà ó wà ní ilé usama ọmọ zayd téèyàn bá ka ọ̀rọ̀ yìí èyí ó rò pé sọ̀fíà lásìkò yun ó ń gbé ilé usama ibn zayd lásìkò tá à ń sọ̀rọ̀ yìí usama ọmọ kékeré ni kò tiẹ̀ tí ì nílé tí ó gbé dépò pé sọ̀fíà ọmọ lọ gbélé ẹ̀ àsìkò tí ẹni tó ṣe rìwáyà sọ̀hábí tó ṣe rìwáyà àdìdì náà ló ń sọ pé ní ìsìn o ilé yẹn ilé tí o mọ̀ pé Osama ibn Zayd tó ń gbé ń sìn ibẹ̀ ni Sọfíà gbé ń gbà so kì í ṣe pé bóyá wọ́n jọ ń gbé pẹ̀lú Sọfíà bet gbogbo ilé àwọn ìyàwó àníbísà sẹ́lẹ̀ ó wà ní ẹ̀bà mọ́sálásí ni ṣùgbọ́n ti Sọfíà ọ̀rọ̀ àjìnà díẹ̀ ju tàwọn yòókù lọ ìdí inú tí àníbísà sẹ́lẹ̀ fi dá òun yarí láti sìn bákan náà ó tọ́ kéèyàn máa dáàbò bo ọmọlúwàbí ẹ̀ ó tọ́ kéèyàn máa dáàbò bo ọmọlúwàbí ẹ̀ gbogbo tí ọba ti ba ọmọlúwàbí èèyàn jẹ́ kéèyàn ó dènà sí i kéèyàn ó tún máa máa wà níbi tí wọ́n ti máa ṣe tùúmọ̀ rẹ̀ àbí kéèyàn ó máa ṣe nǹkan táwọn èèyàn máa fi ro àbá burú sí i eléyìí anabi sallallahu alayhi wa sallam ẹni tí ó ju gbogbo èèyàn níní lọ ní dẹ́rẹ́jà àti àpọ́nlé tó ń ti bẹ́ẹ̀ náà ó ń tíráì láti sèvù ọmọlúwàbí ẹ̀ ó wá pe àwọn arákùnrin yẹn padà ipe ẹ ẹ̀ ń tẹ́ rí mi pẹ̀lú ẹ̀ mi ìdí nu ti umar ibn khattab tó fi sọ pé man abọ́dà nafsahu lè tuhuma fàlàyàlú mọ́nà mọ́n àṣà àbíyí gan gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé rẹ̀ lọ síbi tẹ́wọ̀n yóò ti máa lu aburú sí àbí tó fi máa dáadáa aburú sí kọ́ má dáhùn èèyàn lẹ́bi tó bá ń bu ipe ń ṣe báyìí ń ṣe báyìí àbí tán bá ń dábàá kan sí torí pé òun ló gbéra ẹ lọ síbi for example ilé àwọn alágbèrè ní tánpè ní asẹ́wó ọ̀há lọ jókòó pẹ̀lú rògbọ̀n lẹ́bàá bẹ̀ gbogbo ẹni ọba rí ọ kí ni wọ́n mọ̀ sọ pé ọwá lọ rẹ̀ tí èsì sẹ́lẹ̀ rẹ̀ tí ilé rẹ̀ ò sì débẹ̀ so ìdínú sẹ́dínà Umar ó rí arákùnrin kan tó dúró lẹ́bàá ọ̀nà pẹ̀lú obìnrin lọ́wọ́ asúnmọ́ lọ́sàn lábàá èyí ti jẹ́ àmírùl mùmínìn ìyàwó mi ni ìyàwó rẹ ni èyí ṣe tẹ́ ẹ̀wá bomi dùn tẹ́ ẹ dúró ní gbogbo ibi táwọn èèyàn ti máa rí yín ó ní ala haythu la yaraka ahadun minan nas èyí ṣe tẹ́ ẹ̀ ní dúró níbi táwọn èèyàn ní ti rí yín nígbà tó yẹ pé ilẹ̀ mélòó lọ fẹ́ sọ fún gbéyàwó rẹ ni àbí gbogbo òlú lọ́wọ́ gbéyàwó rẹ ni ẹni ọba rí ọ tí ó sì mọ ìyàwó rẹ tẹ́lẹ̀ borí baba lágbájá pẹ̀lú ìyàwó pẹ̀lú obìnrin kan inú wọn wì so ẹlòmíì lóòótọ́ ìyàwó ẹ̀ ni ṣùgbọ́n wọ́n dúró lẹ́gbàá ọ̀nà wọ́n máa sọ̀rọ̀ bígbà tí arákùnrin kan pàdé obìnrin kan eléyìí wọ́n ṣe ohun tó dáa so èèyàn láti máa sọ ọmọlúwàbí ẹ̀ bákan náà gbogbo àyè téèyàn ọba máa lọ kó jẹ́ pé ibi tí wọn ò ti ní bu ọmọlúwàbí ẹ̀ kù ni náà bá ẹlẹ́ẹ̀kẹfà wọn ni pé ó dájú pé èsù ó máa ń rìn ní àrùn ọmọ ẹ̀dá dáa torí pé tẹ̀lbísù ṣẹ̀tàn ó tún rọra fúyẹ́ díẹ̀ ju rínrin èsù nínú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dá dáa lọ torí pé ẹnìkan kan ò rí so aburú tẹ̀sí rí olóburú jù. So, so ìdínú tó jẹ́ pé àwọn àdúrà pọ̀ lóríṣiríṣi tó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam láti máa wá sọ níbi ròyìnròyìn èṣù pàápàá jùlọ ọlọ́nsọ súra ńlá méjì kalẹ̀ fún wa láti fi máa wá sọ kúlẹ̀ àwọn bẹ̀rọ̀bẹ̀ falak kúlẹ̀ àwọn bẹ̀rọ̀bẹ̀ nurse àwọn eléyìí wọ́n ṣe pàtàkì ní gbogbo àárọ̀ pátá kéèyàn orí kó ń lọ́sàn-án kórìí pòun kà lálẹ́ kórìí pòun torí àti máa wá ìsọ èsù so eléyìí ni àdísì tí tó gbẹ̀yìn báàbì yìí báàbì tó tó tó tẹ̀lé o ní kitabul hajj ẹni pé tíra tí ó ti ṣàlàyé lórí báwo ni a ṣe ń ṣiṣẹ́ hajj kí ni ipò hajj so nínú ẹ̀sìn islam ó ní kitabul hajj àkọ́kọ́ alhajj ní èdè arabic ó ní alqasdu kéèyàn ó gbèrò àti ṣe nǹkan ó ní hajj so a ó rí i pé <laughs> àti máa pèèyàn ní aláàjì aláàjì kò wàràtì lẹ́yìn bọ́ padà dé àsìkò tó lọ gangan ó ní òun hajj torí ó gbèrò àti lọ sí ibì kan alkhalil ibn ahmed oni huwa kathratul qasdi ila man tu'adhim oni kéèyàn ó gbèrò àti lọ sí ibì kan àbí ọ̀dọ̀ ẹnìkan tá à ń pọ́nlé tá à ń gbéga torí pé à ń pọ́n kàába à ṣùgbọ́n ní èdè sẹ̀ríà ó ní kí mùsùlùmí tó lọ́pọlọ tó di bàlágà tó jẹ́ ọmọ tí kì í tó sì ní agbára àti lọ sí hajj kó gbèrò àti lọ sí maka ní àsìkò kan pàtó bákan náà láti lọ ṣiṣẹ́ kan pàtó àsìkò yẹn ó ní aṣọ́rùlù hajj àwọn oṣù tá a máa ń ṣe hajj nínú ẹ̀ mẹ́ta ni wọ́n ó ní um, shawwal dhulqaada dhulhijja so àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta ìwọ̀n ni ashurul hurum tí a ti máa ń ṣe hajj nínú ẹ̀ àti lọ ṣiṣẹ́ kan pàtó ó ní àwọn ṣe hajj that means pé èèyàn tó dìde tó fẹ́ lọ ra ẹrù ní maka láti wá ta eléyìí wà nígbè ní alhaji torí pé òun ò gbèrò àti lọ ṣiṣẹ́ hajj abẹ́ni ó gbèrò àti lọ ṣiṣẹ́ hajj náà abẹ́ni ó ṣiṣẹ́ ẹni ó gbèrò àti lọ sí hajj tó wá lọ ní àsìkò tí èsì àsìkò hajj a ní sọ pé lè ń ṣe iṣẹ́ hajj abẹ́ni tó tiẹ̀ wá lọ ipò ń gbèrò àti lọ ṣe hajj ó wá lọ lásìkò náà ṣùgbọ́n kò ṣe àwọn iṣẹ́ tí a fi ṣe aláàjì nǹkan káàkiri ń ra àwọn àwọn nǹkan tí ó mọ tí ó kó padà wálé débi pé àràfà fi bọ́mọ lọ tàwáfù alhajj ó fi bọ́mọ lọ àtàwọn nǹkan tó yẹ pé a fi ṣiṣẹ́ hajj kò sí àpè lálàjì àbápè àlè pè lálàjì torí pé kò sẹ hajj so eléyìí fi hàn pé ẹni tí ó ṣiṣẹ hajj láti jẹ mùsùlùmí kẹfẹrí ò lè ṣiṣẹ hajj tó bó tiẹ̀ ṣiṣẹ hajj gan-an àní ìgbàlọ́wọ́ yìí ẹlẹ́ẹ̀kejì ó láti jẹ́ ẹni ọlọ́pọlọ bí ẹni orí ẹ̀dà tó bá ṣiṣẹ́ hajj kò ṣiṣẹ́ hajj torí pé ohun tá a fi ṣiṣẹ́ náà ní ọpọlọ èèyàn ò lè jẹ́ mukallaf àyànfẹ́ ẹni tó bá lọ́pọlọ torí pé ẹni tí orí ẹ̀ yí gbogbo iṣẹ́ tó bá ṣe láburú àníkọ́ fún bẹ́ẹ̀ náà ni tó bá ṣe ń dáadáa náà gbogbo ẹ̀ náà àníkọ́ fún torí pé kìí ṣe mukallaf albalik ó dìgbà tí èèyàn bá tún bàlágà torí pé ìgbà yẹn lọ di mukallaf hajj tọmọ kékeré ṣe eléyìí ò tí ì tó fún níṣẹ́ hajj islam tó bá dàgbà tán yóò tún túnṣẹ́ míì ṣe ní ti hajj islam èyí tó ṣe lọ́mọdé yìí náfìlà ni náfìlà là kọ̀ fún un bákan náà hajj ò lè jẹ́ dandan fún ìyá ẹ̀fẹ̀ tí ó bá ní agbára àti lọ́sàn gẹ́gẹ́ bí owó ní tí ó gùn lọ àlàáfíà àti ní tí ó fi sílé gbogbo wọn pátá ni wọ́n sọ pọ̀ mọ́ alqaadi so eléyìí ni ìtumọ̀ hajj ní èdè sharia ṣé hajj yẹn ní àsìkò tí èèyàn bá ti lówó tó bá sì ti ní àlàáfíà tó sì ní ọ̀nà àti lọ lásìkò náà ní wérewére lọ́jọ́ ọ̀ràn yẹn fún yẹn kọ́ lọ àbí ó lè lọ lára do àsìkò kan pé ní ìsìn owó tiẹ̀ ti wà ṣùgbọ́n ó dà pé yóò fẹ́ jẹ́ next year the two years coming kí n tó lọ sí hajj ṣé ó ní chance àti ṣe ọ̀rọ̀ méjì ni lọ́dọ̀ àwọn àfà ṣùgbọ́n èyí tí tó tó jẹ́ sọ̀hí inú ẹ̀ ni pé ní kíákíá ò ní hajj jẹ́ ọ̀ràn yẹn so tí èèyàn bá ti ní àsìkò àti lọ tó sì lówó tó ní ọ̀nà tí ó fi lọ so wérewére kó sáré lọ torí pé it's just as if ẹni àsìkò òrùn dé bá wọ́n á ní jẹ́ ń fi irun ilẹ̀ ṣé irun àvóòrùn lẹ́yìn mọ́gírẹ́bà yìí máa kí ṣé ó kí irun dóòrùn kò kí irun dóòrùn torí pé ọmọ àmà fi ilẹ̀ ni òun ò sí nínú àwọn ẹni ó ní làlórí so bẹ́ẹ̀ náà ní sẹ́ hajj tó bá ti dọ̀ràn yẹn léèyàn lórí kéèyàn ò sáré lọ wọ́n lélẹ́yìn ò ní èyí tí ó lágbára jù lọ́rọ̀ àwọn àfa torí pé tá a bá tiẹ̀ wá béèrè pé ókè kí ló dé tá a nípa sàlẹ̀ òun fi tètè lọ sí hajj kó wá pé ní parí ọjọ́ ayé ẹ̀rọ àṣẹṣẹ lọ sí hajj lẹ́yìn ìgbà tí ọdún mẹ́wàá ti gbẹ̀yìn nínú ìjókòó rẹ̀ ní medina ìdáhùn tá a dáhùn ni pé. síwájú àsìkò yẹn maka kìí ṣe darul islam darul kufru ni alákọ̀ọ́kọ́ nìyẹn bákan náà anabisa sallam síwájú kó tó lọ ó rán bí èèyàn méjì lọ lẹ́yìn fatu maka tí eh, tí maka di darul islam anabi ṣe preparation síwájú kó tó lọ preparation yẹn wà very very important ó ní pé anabisa sallam ó rán sayidina abubakar lẹ́yìn náà ó tún rán sayidina ali ìpè aláya hujja ba'da al-am mushrikun látọdún yìí o tá a ti ṣe fatul maka ẹnìkan tí ń jẹ́ kèfèrí mushriki kò tún gbọdọ̀ ṣiṣẹ́ hajj mọ́ ẹ gbọdọ̀ gbẹ ní kẹ́ni láyè láti ṣiṣẹ́ hajj tí kì í bá ṣe mushriki wàlá yatufu bil bayti uryanan látòní lọ ẹnì kan tó gbọdọ̀ lọ ṣe tawaf ní òhò ní makama ìbáyé pé anamsa asala lọ ṣe hajj ní àsìkò tí àwọn kèfèrí náà ń ṣe báwo ni mùsùlùmí ṣe fẹ́ kọ́ṣe hajj wọn látọ̀dọ̀ anamsa asala tí adalúrúpọ̀ máa tàpá yóò wà very difficult bẹ̀tí nígbà tó wá di pé maka ti di darul islam ẹnìkan kan ò ṣiṣẹ́ hajj má yàtọ̀ sí mùsùlùmí ìgbà náà wá ní anabisa salam wá ṣẹ̀ṣẹ̀ wá lọ ó wá lọ pẹ̀lú àwọn èrò tó pọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí torí pé kí ni láti kọ́ iṣẹ́ hajj practically látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bákan náà àwọn afáàní iṣẹ́ hajj ọ̀hún gangan wùjú bẹ́ẹ̀ ní ọdún kẹsàn-án lẹ́yìn ìgbà tí anabi sàlám ṣe ìjìra lọ ni ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ṣe ní àṣẹ torí pé àyà tó ṣe wùjúbù um, hajj ó wà á ti hajj wal umrata lillah so bákan náà anabi sàlám ṣàlám lẹ́yìn ìgbà tí àyà yẹn sọ̀kalẹ̀. So, ló wá sọ pé ayúwa nas qad faradallahu alaykum alhajj fahujju ẹ̀yin èèyàn ọlọ́run bá ti ṣe hajj ní ọ̀ràn èèyàn lé lóyún lóyún lórí ẹ̀sọ́ ẹ lọ ṣe hajj so eléyìí ni ìdí tí àwọn afáàfin sọ pé ọ̀ràn èèyàn ni láti sọ lọ ṣe hajj lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ṣe téèyàn ní ọ̀nà àti lọ téèyàn sì lówó àti lọ ohun tó tún dàbí ẹ ni pé ọlọ́run sọ pé wà á ti mùlhájà wà lọ́mùrọ̀tà lílà ọlọ́run dàpọ̀ umra àti hajj papọ̀ kí wàá nípò umra ṣé wájib lòun náà gẹ́gẹ́ bí hajj àbí sunna lásán ni gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ. So náà aya yẹn gan fúnra rẹ̀ tọ́nà ni wà tí mùlhájà wà lílà ìtumọ̀ rẹ̀ táwọn afọ́ onítàbí sí tán pé wà á kíímù hajj wal umra ẹgbẹ́ iṣẹ́ hajj dúró àti umra fọlọ́wọ́n ba so ìdínú tí Qurtubi tó fi ni fi hadhihi al-aya dalilu ala wujub al-umra aya yìí ó fi hàn pé ọ̀ràn yẹn ni iṣẹ́ umra náà li'annahu ta'ala amara bi itmamihima torí ọlọ́run ọba ó pàṣẹ pé ká gbé méjèèjì dúró kàmá amọ̀rọ̀ bíi ìtìmáàmì hajj gẹ́gẹ́ bí ó ṣe pàṣẹ pé ká gbé hajj dúró bẹ́ẹ̀ náà ló pàṣẹ ká gbé ọmọra náà dúró. bákan náà àdìfì kan tó wá àbí afar láti ọ̀dọ̀ subay ibn maada ó àtẹ̀tù umar mo wá sọ́dọ̀ umar rọ́dìyàlláhu anhu fọkúltù mo wá sọ pé ya amiral muminin ìwọ aṣíwájú mumini inni kuntu rojulan arabiya nasraniya tẹ́lẹ̀ èmi o larubawa ni mi bẹ́ẹ̀ sì ni ẹlẹ́sìn nasara ni mi wa inni aslamtu ṣùgbọ́n mo ti di mùsùlùmí báyìí wa ana harisun alal jihad bẹ́ẹ̀ ni mo kúndùn láti lọ ṣiṣẹ́ jihad. وإني وجدت الحج والعمرة مكتوبتين علي مواري بي حجة عمرة أورانيا لجلوري مي وإني أهللت بهما جميعا méjèèjì náà ni mo dà ní àti ṣe papọ̀ fàkọ́ọ̀lẹ̀ lọ́wọ́ umar ni umar bá sọ fún pé hùdí ìtàlẹ̀ sunnati nàbí yìíká ọlọ́run tọ́ sí ọ̀nà anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìbájẹ́ pé hajj àti umra kìí ṣe ọ̀ràn èèyàn gẹ́gẹ́ bí a ti mọ̀ ọ́ sẹ́yìdìnà umar kò ní dalẹ̀ fún arákùnrin yẹn tó sọ pé mo rí i pé hajj àti umra maktubatayn alayya ẹni pé ọ̀ràn èèyàn lọ́jẹ́ lórí mi so ipe hajj àti umrah ọ̀ràn yẹn ni òun náà ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sahabi anabi sallallahu alayhi wa sallam náà lọ lórí ẹ̀ bíi ali ibn abi talib àti abdullahi ibn umar àti ibn abbas bẹ́ẹ̀ ni wọ́n sọ fún nafi ó ní abdullahi ibn umar كان يقول أما صبي ليس من خلق الله أحد إلا عليه حجة وعمرة واجبتان kò sí ẹnìkan kan nínú ẹ̀dá ọlọ́run tó jẹ́ mùsùlùmí àyàfi kọ́ pé hajj àti umra ó jẹ́ ọ̀ràn ìyàlẹ́ lórí famanistapọ ila dhalika sabila gbogbo ẹnikẹ́ni tí ó bá ráyè àti lọ famanzada ba'daha ẹnikẹ́ni tó bá wá ṣe míì lẹ́yìn rẹ̀ ẹyọ kan tó jọ́ràn yẹn fahuwa khayrun wa tatawwu'un oore ni bẹ́ẹ̀ ni tatawwu'i ni so eléyìí ni ọ̀rọ̀ abdullahi ibn umar ipe kò sí ẹnì kankan nú ẹ̀dá ọlọ́run tó jẹ́ mùsùlùmí àyàfi kí hajj àti umra kó jẹ́ ọ̀ràn èèyàn lórí rẹ̀ ẹni ọba wa ráyè tó ṣe jù bẹ́ẹ̀ lọ tọ̀tọ̀pù èyí lásán ni bẹ́ẹ̀ sì ni oore ni fún un bákan náà abdullahi ibn abbas ó ní al-umratu wajibatun ka hajj umra ọ̀ràn èèyàn ni gẹ́gẹ́ bí ọ̀ràn èèyàn hajj man istata ilayhi sabila fún gbogbo ẹnikẹ́ni tí ọba ní ọtọ́ba ní àyè nínú àwọn tí wọ́n lọ rí pé wájib ni inú wọn ni Ata àti Tawus àti Mujahid àti Hasan al-Basri àti Ibn Sirin Sha'bi àwọn àwọn afa tabi'in tí wọ́n pọ̀ rẹrẹ gbogbo wọn náà sọ pé ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Shafi'i àti Ahmad àti Ishaq àti àwọn míì lọ imam malik rahimahullah òun sọ pé al-umratu sunnatu wàlà na'lamu ahadan arkhasu fi tarkiha so èèyàn rọra èèyàn wà confuse níbi ọ̀rọ̀ imam ahmed imam malik ndi ipe umra sunna ni mi ò sì rí ọ̀kankan nú àwọn àfa tí wọ́n ń ṣe ìdẹ̀kùn kéèyàn ó fi sílẹ̀ láì ṣe umra sunna ni mi ò rí nínú ọ̀rọ̀ àwọn àfa tí wọ́n tí wọ́n ṣe ìdẹ̀kùn fún yẹn kó fi sílẹ̀ láìsí àkọ́kọ́ náà aláti máa kí ni istila sunna lọ́dọ̀ àwọn àfa torí pé sunna lọ́dọ̀ wa ń bí ó ní intéèyàn lè filẹ̀ tí ò sẹ́sẹ̀ ṣùgbọ́n táwọn bá dárúkọ sunna àwọn ń dárúkọ pé ìlànà ìlànà àwọn sọ pé nípa sunna bí mustahab àà lọ́pọ̀ ọ̀gbà táwọn afa irun imam malik àwọn ahmed shafi tá máa sọ pé lágbájá sunna ni àwọn ọ̀dárúkọ bóyá mustahab àdí wájib wọ́n ń dárúkọ pé ìlànà ni ìdí inú tó fi jẹ́ pé ńgbà míì wọ́n ní wọn sunna anabi sallallahu alayhi wa sallam hajj sunna anabi sallallahu alayhi wa sallam zakaw sunna anabi sallallahu alayhi wa sallam so n tí wọ́n gbẹ̀rù lórí ẹ̀ pé ìlànà anabi sallallahu alayhi wa sallam so eléyìí náà ó fi hàn pé ọ̀rọ̀ imam malik kì í ṣe pé ó ń sọ pé sunna ni ìdí inú tó fi jẹ́ pé apá kan àwọn malikiya àwọn náà lọ pé umra wajib gẹ́gẹ́ bí ibn jam so that is why ó wà very very important fún gbogbo ẹni tí ó bá ṣe hajj nígbà tí èèyàn ti dán iṣẹ́ náà fa kò kò nira pẹ́ẹ̀pẹ́ láti dàpọ̀ ṣùgbọ́n n tí àwọn alálàájì nàìjíríà àtàwọn míì tán máa ń sá fún ó ní pé ẹni tó bá ṣe ifrad òun ò ní pẹran ẹni ọba ṣe tẹmẹtọ èyí ni pé tó pa umra àti hajj papọ̀ òun yọ pẹ̀ràn ẹni ọba ṣe kiran tó ṣe umra pẹ̀lú hajj lápapọ̀ láì ṣe ìyàtọ̀ wọn òun náà pẹ̀ràn so wọn wà máa sá fún àìpẹ̀ràn wọn à ní hajj làwọn ó ṣe ẹlòmíà máa fìyà jẹ rẹ̀ nírú àwọn alálàájì tó máa ń tètè lọ yọ wà wà nù ìhàrà nù látìgbà tó ti dọ̀ títí ó lè jẹ́ pé síwájú zulhijjah ni wọ́n ti lọ yóò wá wà nù ìram yẹn títí títí tí wọ́n fi lọ ṣiṣẹ́ hajj yóò wá dọ̀tí torí pé ó lè bá ra ìram méjì tí ó bọ́ kan lẹ́fọ̀ kan torí pé iná owó ni tó bá sírò rẹ̀ sí náírà nàìjíríà ò ní fẹ́ rà so ahun àti pẹran onímọ̀ jẹ́ káwọn èèyàn ó ṣe é torí pé owó tí ó fi pẹran yóò fi ra nǹkan wá ilé so it's very very important nígbà tí yẹn ti dán kó kúkú ṣe umrah àti hajj yẹn papọ̀ kò kò gba wàhálà bẹ́ẹ̀ bá ti dán wàá ṣe tawaful tawaful uh, uh, uh, alqudum nígbà ó ṣe tawaful tán kí ló ṣe tó ṣe sáàyè kọ bọ́ sẹ́yìn ilé kọ gẹrun ọmọ àti ṣe umrah tán nù yẹn kò sì sẹ́ kò ju bẹ́ẹ̀ lọ ẹni ó ṣe tawaful pẹ̀lú àníyàn kó ń se ọmọra tó sì lọ se sáàyè yọ bọ́ sóde yọ kọ́ra dínrùn òun ti tán tíbi títà mọ́tò yìí lọ́ba fẹ́ se yọ bọ́ ìhìram kalẹ̀ ọ wá di eight of zulhijja kó tó tó wọ ìhìram yọ mọ káàkiri gbogbo bí ọba wù pẹ̀lú aṣọ lé sẹ́lẹ̀yìn ò tó nígbàdùn <laughs> bẹ́t àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní fẹ́ se torí pé yọ yọ̀wó pẹ̀ràn almuhim apá kan nú àwọn afa àwọn sọ pé wájib ní umra gẹ́gẹ́ bí hajj apá kan wọn ní umra yẹn ó ní sunna ní fẹ́ tó bá wù tó bá tó bá hajj yẹn gangan ni most important bet méjèèjì lọ́wọ́ very very important kéèyàn ṣe babul mawaqit so báàbí alákọ̀ọ́kọ́ tí a fa bẹ̀rẹ̀ pẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀ ó mawaqit mawakit jam'u miqat ó ní àsìkò àbí ààyè tá a fi kalẹ̀ téèyàn gbọ́dọ̀ rí kọjá ẹ̀ àsìkò ní o kò gbọ́dọ̀ kọjá ààyè ní o a gbọ́dọ̀ kọjá ẹ̀ ó ní wọ́n pè ní miqat ṣùgbọ́n lédè ìṣẹ̀ríà ó ní kí ni wọ́n pè hudud ààlà ó ní ààlà ti ààyè àbí ti àsìkò tá a fi kalẹ̀ àbí tí ẹni ó ní ṣẹ̀ríà tó fi kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe hajj àbí umra àbí ẹni tí ó bá ṣe méjèèjì papọ̀ wọn ò gbọdọ̀ kọjá ibẹ̀ ni wọ́n ti ṣe wọ́n ti dàníyà ti ṣe hajj wọn so eléyìí fi hàn pé mọ̀wákìtì ẹ̀ ó pólísì méjì ti àsìkò àti ti ààyè ti àsìkò oṣù mẹ́ta ni shawwal dhulqaada àti dhulhijja so ó ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé alhajju ashhurun ma'lumat wípé iṣẹ́ hajjo àwọn oṣù kan tá a mọ̀ so wọ́n ní ó ní oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní shawwal àti dhulqaada àti mẹ́wàá inú dhulhijja ṣùgbọ́n mí kọ́ ti àyè márùn-ún ni ọ̀kan wà tó ń pè ní Dhul-Hulayfa àyè kan wà tó ń pè ní Juhfa àyè kan wà tó ń pè ní Yalamlam àyè kan wà tó ń pè ní Qarnul Manazil ọ̀kan wà tó ń pè ní Dhatu Irqi àwọn àyè yìí gbogbo alálàájì pátá tí wọ́n bá gbèrò àti lọ sí iṣẹ́ àjì ní maka ó láti gbé ihram ní ọ̀kan nínú àwọn àyè yẹn síwájú kó tó wọnú maka láti bẹ̀rẹ̀ iṣẹ́ so ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ torí àdìsí ló máa wá lórí ẹ̀ náà ni àdìsí àkọ́kọ́ tí àfa mú wa tó ní an abdullahi ibn abbas anna rasulallah sallallahu alayhi wa sallam waqata li ahli madina dal ulayfa wa li ahli sham al juhfa wa li ahli najdi qarna al manazil wa li ahli yaman yalamlam hunna lahunna ولمن أتى عليهن من غيرهن ممن أراد الحج أو أو العمرة ومن كان ذو ذلك ومن كان دون ذلك فمن حيث أنشأ حتى أهل مكة من مكة حديث عبارة عبد الله بن عباس حديث طوعا وجه عبد الله بن عمر مجيجنا لما كبابا تولي بي يتوما oni anabi sallallahu alayhi wa sallam waqata li ahli madina ó fi ààlà láti ṣe ihram fún àwọn ará madina ààyè náà ni dhulhuleifa gbogbo ẹni tí máa ń bọ̀ láti sham ààyè wọn ni aljuhfa gbogbo ẹni tí máa ń bọ̀ láti najd gbogbo ẹ̀rọ amáṣálẹ̀ ń bo ni najd ibo ni sham so àwọn ló ṣe ihram wọn ní qarnul manazil gbogbo ẹ ti ń bá ń bọ̀ wá láti yemen òun ṣe títí ẹ̀ ní yalamlam lẹ́yìn náà wà lọ sọ pé gbogbo ààyè mẹ́rẹ̀ẹ̀rin tá a dá kọ yìí ti àwọn tá a dá kọ ni wàlìmẹ́n àtà àlẹ́ ìhìnà àti gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bọ̀ wá láti ṣe hajj láti gbogbo àgbáńlá ayé tó bá ti lè kọjá ní ọ̀nà yẹn títí ààyè tiẹ̀ náà nù wàlìmán àtà àlẹ́yìn náà gbogbo ẹnikẹ́ni tí ó bá ti lọ gba àyè náà kọjá ibi tó náà ti ṣe tiẹ̀ lọ ọ̀pá dandan kọ́ ẹ pé ẹni tí a dá kọ ni ṣùgbọ́n tó náà bá ti gba bẹ̀ kọjá o ibi tó náà ti ṣe tiẹ̀ lọ mímọ̀n àrọ́dà hajj àwọn ìlúmra nínú ẹni tó bá ní ìgbèrò àti ṣe hajj àbí umra gbogbo ẹnikẹ́ni tó bá wá wà ní ààyè tí a dárúkọ yìí tí ibi tó ń gbé ó ti kọjá ààyè náà for example maka ni ààyè mẹ́rẹ̀ẹ̀rin tá a dá kọ̀ ní ẹni tí bá ń gbé eré ààyè nǹkan ṣé eléyìí ti kọjá ààyè tá a dá ṣé yọ padà sí ààyè náà láti lọ ṣe ìram ni anabi ni a a faman faman kánà dúnà dáàlì kà ẹnikẹ́ni tí máa ń gbé ààyè tó yẹ pé ó ré kọjá mi court fàmín àìtú àǹṣà láti ilé tiẹ̀ lòun ó ti ṣe ìhọ́rọ́mù tiẹ̀ yọ kàn máa lọ sí maka ni bákan náà àwọn ará maka náà nínú maka làwọn náà ti gbé ìhọ́rọ́mù tiwọn bet umra òun yàtọ̀ à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tí ó bá ṣe hajj ará maka náà nínú maka náà ni ó ti gbé ìhọ́rọ́mù rẹ̀ kò ní padà lọ jáde sẹ́yìn ìlú láti lọ ṣe ìhọ́rọ́mù ní mikot. وكاكوليه بني عديس عبد الله بن عمر ان رسول الله صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم سويبا يهل اهل المدينه من ذي الحليفة ذل او ارى مدينه او سي احرام تيولاتي ذل حليفه واهل الشام من جهفة او ارى الشام موسني جحفة واهل النجد من قرن واوتوا ولات النجد او سني قرن منازل ṣe lẹ́yìn náà wà kọ́lá abdullah lẹ́yìn náà abdullah ibn umar wa sọ pé wà bàlágà ní anna rasulallah sallallahu alayhi wa sallam kọ́l yuhilu ahlul yamani min yalamlam bet ó tún wá ó ó ó ó èyí ni pé mo rí gbọ́ látọ̀dọ̀ ẹlòmíì ipe anabisa asalam sọ pé àwọn ará yaman náà àwọn náà ṣe tiwọn láti yalamlam ẹ̀yà wo. Ah, bí àwọn sàhábẹ́ anẹ́bísà sálàm bẹ́ẹ̀ ti máa ń sọ ọ̀rọ̀ sọ èyí tí ò gbọ́ láti ọ̀dọ̀ anẹ́bísà sálàm kò ní sọ pé mo gbọ́ àwa la bóyá bí ìgbà tó yẹ pé àjọ lùgbà pẹ̀lú anẹ́bísà sálàm gbé ọ̀rọ̀ míì tí èsè tànàbì gbá ní tànàbì nítorí ẹgbà fẹ́ gbà yìí wípé a ṣe wá sọ̀rọ̀ láì ní mú àdífì wá àbí a ṣe wá sọ̀rọ̀ láì ní mú áyà wá orin mi àpọ̀lọ̀ lọ sọ subhanallah ilé ló burú jù so abdullahi ibn umar ti yẹ lamlam yẹn kò gbọ́ látọ̀dọ̀ anabisa sallam ló wá sọ pé mo rí gbọ́ látọ̀dọ̀ ẹlòmíì wípé anabisa sallam sọ pé àwọn ará yemen náà wọ́n ṣe tiwọn láti yẹ lamlam náà àlàyé lórí hadithi àkọ́kọ́ ni pé gbogbo àwọn míkọ́tì wọ́n ní gẹ́gẹ́ bí àsìkò òun ni kò tọ́fẹ́nì kankan tí ń bọ̀ láti ojú ọ̀nà rẹ̀ kọ́kọ́já rẹ̀ síwájú kó tó ṣe ihram ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá gbàbẹ̀ kọjá tó sì fẹ́ ṣiṣẹ́ hajj bẹ́ẹ̀ ẹni tí ń bá rìn lọ tó fẹ́ lọ mọ́kà lọ ṣe nǹkan míì tí èsì hajj kò ní ṣẹ̀ṣẹ̀ wá ṣe kò ní gbé ihram kó tó wọ mọ́kà ọ̀wẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́ hajj so gẹ́gẹ́ bí àsìkò òun ni èèyàn gbọ́dọ̀ kọjá ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ rẹ̀ tó ní waqata li ahli al-madina dhal hulayfa anamsa sallam fi ààyè àbí ààlà fún àwọn ará madina dhal hulayfa wọ́n ní àsìkò tí anamsa sallam tó ṣe ààyè yìí ó ní hajj rẹ̀ tó ṣe hajjatul wada gẹ́gẹ́ bí imam ah, ahmad bó ṣe wí ṣùgbọ́n dúlùlẹ́fà ààyè kan ni wọn ò pè ní dúlùlẹ́fà máa ń sìn wọ́n ń pè ní abiyaru ali láàrin òun àti madina gẹ́gẹ́ bí mm, six miles ni láti madina sí ààyè náà bí six miles ni wọ́n sọ ní dúlùlẹ́fà torí pé èso kan wà igi kan wà tó ń pè ní halif so àwọn igi yẹn pọ̀ níbẹ̀ gan-an inú wọn fi ń pè àyè náà ní pé ààyè halif mo rò pé wọ́n ní ahlu sham àwọn gbé tiwọn láti jọ́fà sham yẹn ó ní orúkọ gbogbo àwọn tí wọ́n bá ń bọ̀ láti syria àti lubnan àti urdun àti falastin gbogbo wọn pátá alu sham ni wọn inú àwọn ni wọn pè ní sham gbogbo ẹnikẹ́ni tó bá wà ní àwọn syria lubnan urdun àti falastin àwọn wọn pè ní sham so gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bọ̀ láti ibẹ̀ yẹn juhfa làwọn ti ṣe tiwọn wọn á ní juhfa yẹn ìlú kan ni. Uh, that's a Russian ó ti pàlú náà rẹ̀ wọ́n á sẹ́ni tí ń gbé bẹ̀ mọ́ láàrin òun àti mẹ́kà wọ́n fẹ́ tó thalatha marahil marahil yẹn is about uh, kìlómítà mélòó ó gbàgbé láti wo kìlómítà marahil ṣùgbọ́n òun náà distance ni wọ́n pè ní uh, marhal so àwọn kan ní ọfẹ́ tó fifteen kilometre sí maka òní jófa yẹn tó gbẹ́ ní tí ń bá bọ̀ láti ọ̀nà bẹ̀rẹ̀ ń sìn ibi táwọn ti dúró tí wọ́n ṣe ihram tí wọ́n nìyẹn àwọn náà wọn ò ní jófa mọ́ ní ìsìn wọn ń ní makabir mo rò pé ààyè ni tí wọ́n ti ń sin àwọn òkú sí torí pé kò sí lu ń bẹ̀ mọ́ so ibẹ̀ ni wọ́n ti ń ṣe ihram àwọn èèyàn wá ṣe ìrọ́m ní déédéé jófà yẹn mọ́ torí pé ojú ọ̀nà gan ti fìlú náà lẹ̀ torí pé kò séèyàn mọ́ so ojú ọ̀nà tí ń gbabẹ̀ gan ti fi ìlú náà so èèyàn ò ní á ṣẹ̀ṣẹ̀ mọ wọnú ìgbẹ́ lọ bí tẹ́ táwọn èèyàn ò gbé so wọ́n wá fi àyè ní ilẹ̀ tí ọ̀nà wà tó ṣe direct jófà yẹn ibẹ̀ ni wọ́n ti ń ṣe wọ́n ti ń gbé ìrọ̀mù sí wọn ni wọ́n ń pè ní mọ̀kọ́bẹ̀rẹ̀ àwọn ahlul najd àwọn ó ṣe tiwọn ní qabnu manazil najd ó ní hijaz uh, gulf country òun á pè ní hijaz najd àwọn ó ṣe tiwọn ní qarnu manazil wọ́n ní àpáta kan tó wà gẹ́gẹ́ bí valley ọ̀nà tí ó gba àpáta méjì ni wọ́n pè ní valley bá náà so wọ́n ní láàrin òun àti maka òun náà ju bíi twenty kilometres sí fifteen náà lọ so wọn ò pé ní kọ́dùnù manazil òun náà mọ̀ wọ́n pé àsìkò náà ti pẹ́ one thousand and four hundred and something years so kò lè jẹ́ pé n ti ń jẹ́ tẹ́lẹ̀ náà ni wọ́n máa jẹ́ lónìí kẹ́fì ọ̀jẹ́ kẹ́fì tẹ́lẹ̀ ó ti wá di kẹ́fì ọlọ́ọ̀lọ́gbọ̀n kọ́ tí ó tún wá jẹ́ ní years to come now so wọ́n pè ní asailu alkabir. Al àwọn ará Yemen ìyẹn àmọ́ Yemen bó lè jẹ́ pé ó lè má jẹ́ pé hadu Yemen lásìkò náà ó ní kọ́ńtì tá a mọ̀ sínsìn ó lè jù bẹ́ẹ̀ lọ so àwọn wọn ṣe tiwọn láti yẹlẹmlẹm àwọn náà wọn ò pe bẹ ní yẹlẹmlẹm náà gbogbo orúkọ wọn ló ti change na àsìkò ok àfa àti fún mi lásìkò mo kàn fẹ́. <laughs> so wọ́n pè tiwọn náà ní asaadiya wọn ò pín ní ilẹ̀ alamlam so àwọn àyè yìí ò ní wọ́n ti ṣe ihram ṣùgbọ́n dhatu irkin eléyẹn kìí ṣe anabisa sallam ni ó ṣe àyè yẹn lásìkò sayidina umar ni àwọn ará iraq wọ́n wá bá sayidina umar pé tí àwọn bá ní àwọn ọmọ lọ sí kọ́rùnù mọ̀nàzì láti lọ sí bígbà tí wọ́n pé àwọn tún lọ another travelling ni so ọ̀nà náà wà very diverted fáwọn so kí wọ́n bá wọn ṣe ibòmí ló wá ṣe ṣúrọ́ pẹ̀lú àwọn sọ̀hábà ni wọ́n á ṣe ibòmí fún wọn fún mikot òní wọ́n ń pè ní that irkin òní àwọn ará iraq so gbogbo àwọn tí wọ́n bá ń bọ̀ láti ọ̀nà wọn gbogbo wọn pátá ibi tí wọ́n ti ṣe náà nìyẹn bet um, àwọn ará áfíríkà ń kọ́ àwọn ará áfíríkà um, míkọ́tì wọn míkọ́tì àwọn ará sudan ni bet ayẹyẹ lónìí inú omi lọ́wà ṣé ọwọ́ atọ́ kéèyàn kọjá rẹ̀ síwájú kó tó ṣe mi cox àwọn afáàní kọ̀ tọ́ pẹ̀pẹ̀ torí pé ibi táwọn èèyàn ti ń ṣe àwọn ará nàìjíríà àtàwọn míì tó ń wá láti áfíríkà ibi tó ti ń se tó ti ń bẹ̀rẹ̀ sí se èhìláàlì wọn kì í ṣe mi court àtọ̀ torí jídà pátá kì mi court jídà òun náà wà nú àwọn tó yẹ pé àwọn náà ti ní sẹsẹ lọ sí mí kóòtù kankan káwọn náà tó lọ sí hajj so jidda is a mí kóòtù wọn ni kódà bí àwọn àna plane èèyàn lè gbé ìhram rẹ láti orí láti orí plane náà so it's better kéèyàn ṣe ju kéèyàn sọ̀kalẹ̀ kó tó wá ṣe lọ. No and that is why tó jẹ́ gbogbo àwọn oní plane tó bá ti dé ààyè wọn ti sọ fún gbogbo ẹni tó bá wà nínú plane pé ààyè ìrọ̀m la dé yìí o ẹni tí ó bá gbé ìrọ̀m ẹ̀ ó lè gbé so téèyàn bá ní ìyànjú tó sì kúndùn láti ṣe ti ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ń fẹ́ yóò gbé ìrọ̀m rẹ̀ láti inú plane wallahu alam àsìkò tí ó ti tó insha Allah ta'ala tí ọlọ́run bá ṣe ìpàdé a ṣe ntokunu àlàyé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulah. iye àwọn ará nàìjíríà tó yẹ kí wọ́n kọ́kọ́ àwọn náà wà nù hunna la hunna waliman ata alayhinna ẹni ó wá láti amẹ́ríkà ẹni ó wá láti nàìjíríà ẹni ó wá láti anywhere tó bá yẹ lè gba mí kọ́ọ̀tì àwọn tí a dárúkọ yìí òun náà ibi tó lóun ti ṣe mí kódà àwọn tá a dárúkọ táwọn náà bá gba ọ̀nà míì wọlé kìí sùn òní ṣẹ̀ṣẹ̀ padà lọ sí mí ìlú wọn ọ̀nà tán gbà náà ni wọ́n ti ṣe ìhẹ́rọ̀mù tiwọn. Alex Salam. Nàìjíríà bí wọ́n ti wà ní orí ti wà ní ìlú ti báwọn ẹni wọ́n gbé lókè lọ́ti gbé ara mi. Ẹni ọba gba plane bá ẹni tó bá gba ọ̀nà. Tó báwo ni àwọn báwọn wọ́n sì wá là mí mọ́ àti ìgbé ìgbé láti ṣe iṣẹ́ hajj àti láti wọ aṣọ tí mo gbé lẹ́wọ̀n ti ṣe bẹ́ẹ̀ ni àbí ọ̀sáyè nù plẹ̀ tí wọ́n plẹ̀ rí rí. ọ̀sáyè ní gbà nípa àkọ́ omi. na. wọ́n sọ ṣàbẹ̀ ọwọ́ omi ló bá dìbò ní gbà kí a lè ní. ìjọ ìgbà tá a lọ àwọn tí wọ́n ń ta lọ tó àwọn tí wọ́n lọ tọ́lẹ̀ tàbí àwọn tí wọ́n ń ta lọ. àbí ìdí àti omi wá àwọn àwọn ẹ̀ tẹ́ lọ. plẹ̀ plẹ̀ nàìjíríà bá. láti wá ní àwọn. sáwọn èèyàn wà á kọ ara rẹ̀. No, no. Yorùbá kò five hundred àwọn èèyàn ọba tó. Plane Nàìjíríà Africa ṣùgbọ́n plane bòbí wo tó bẹ́ẹ̀ <laughs> ẹnì kò tó bẹ́ẹ̀ pé mi ò ní lọ bọ́ọ̀mù bet àkọ́kọ́ ni pé ẹ̀sìn Islam very easy ẹni ó bá ní ìyànjú wọlé pẹ̀lú rẹ̀ ó ti ó ti dàníyàn ó ti wẹ̀ ó sì ti wọnú plane so ìsáyédà kó tún wọlé pẹ̀lú ìhìrámù ẹ̀ so tó bá ti wá tó time yẹn yóò kàn ṣe tẹ́lbíyà ní labbaik allahumma labbaik ní tí ó bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ nìyẹn and then tó bá ti wá ṣẹlẹ̀ pé kò ṣe ìwẹ̀ wíwẹ̀ kì í ṣe ọ̀ràn èèyàn síwájú ká tó ṣe ìlànà so ẹni tí ọba aráyè àti wẹ̀ kò sábúrú nù ẹ kò pa dandan nígbà tí èso ọ̀ràn èèyàn so ẹni tí ọ̀rá yẹ àti wẹ̀ yóò ṣe ìlànà náà yóò sì gbé ìramu ẹ̀wọ̀ so tó wọ́n wà nínú plẹ̀ tó bá ti dásìkò ó lè gbé ìramu ẹ̀wọ̀ kó sì ṣe ìlànà àbí kọ́ pé ó ti wọ ìramu ẹ̀ tẹ́lẹ̀ lágbà tó wá sọ pé a dé àyẹ̀wò kó kàn ṣe tẹ́lbíyà rẹ̀ ni kò wá sí aburú tó bá ríbi tí ó ti wẹ̀ kúmọ́ ó lè wẹ̀wẹ̀ náà pẹ̀lú àníyàn pé òun wẹ̀ ṣùgbọ́n kò ní fín tùràrí sára lásìkò náà torí pé ẹni tó bá fẹ́ wẹ̀ lásìkò yẹn ó ní àǹfààní láti fi tùràrí sí ara rẹ̀ that is flesh kò ní fi sí aṣọ ìhìram rẹ̀ lẹ́yìn bọ́ wá fi sára ẹ̀ yọ àṣìṣe wa gbé ìhìram rẹ̀ so òun ò sí nínú ẹni pé ẹni ó fi tùràrí sára lẹ́yìn ìgbà tó ti ṣe ìhìram síwájú kó tó ṣe ìhìram ni ó ti ṣe tùràrí alẹ́bíṣà ọ̀sán lẹ́nu lẹ́yìn ìgbà tó bá wẹ̀ tán á ṣe tàpá yìí wá fi tòràlé sára síwájú kó tó fi ẹ̀hrab so ó lè wẹ̀wẹ̀ yẹn létà kò sáburú nù ẹ̀ àìwá ṣe tẹ́lbíà ní ààyè tọ́ba ilé rẹ kọjá punishment ń bẹ lórí ẹ̀ yọ pẹ̀ràn alálàjì mélòó ni wọ́n ti ń lọ tó ń pẹ̀ràn pé wọn ò ráyè ṣe torí pé kí ni is either kọ́ yẹ pé wọn rí good uh, uh, uh, tó máa coordinate àti pé wọn rí good ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ torí pé gbogbo nǹkan náà ti politicize gbogbo nǹkan pátá ní tẹ bá wà nù mùsùlùmí tẹ wà ìlú kékeré gan tí èsì pé ìlú ńlá bí irú kẹfì aráàlú wà lọ́tọ̀ àlejò wà lọ́tọ̀ tálejò lọ bá ní in tí ó fún àwọn èèyàn wọn ò ní ìgbà tó ń pàlejò ni so ara alẹ́ tí ọmọ náà ní òun náà ni ó ṣe so n tó náà sọ tọrọ ọra tọrọ ara mọ̀ tó fi ń pè láàfà òun náà ni ó ṣàlàyé fáwọn èèyàn so àsìkò yẹn ni kò sì jẹ́ pé wọ́n mọ owó pé ẹnìkan lára àlù ẹnìkan ni àlejò kan wá wọn tí wọ́n bá ní pàápàá jùlọ practical ó wà very important mo ka iṣẹ́ hajj nù ìwé ó yàtọ̀ sí pé mo ṣe rí practically ìdí inú tá a nàbí sàlám fi lọ mú wọn ṣe ní practically tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tún ń ṣe ìbéèrè wọ́n sì mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ náà síwájú islam But bí wọ́n ṣe ń ṣe nínú islam kọ́ ni wọ́n ń ṣe lẹ́yìn ní síwájú islam so that is very important láti fi mọ àwọn èèyàn so gbogbo ẹnikẹ́ni tó bá kọjá mikot punishment ti bẹ lórí ẹ̀yọ́ pẹ̀ràn mélòó lẹ́yìn tó mọ̀ Allahu alam náà mo rò pé ni mi ẹ fẹ́ béèrè kan náà alákọ̀ọ́kọ́ ọdún kan bẹ tó jẹ́ pé ilé èso àwọn alálàyé sọ́kò lọ́dọ̀ àwọn obìnrin bíi ninety percent àti thirty five percent nínú ilé tí wọ́n dá wọn padà tí wọ́n jẹ́ kí wọ́n là kí wọ́n là sí jà kí wọ́n lè kọ́ wọn nítorí pé wọ́n jẹ́ obìnrin tó àwọn alákọ̀ọ́kọ́ yìí. torí pé wọ́n jóbìnrin ah, ah, rárá kì í ṣe pé torí pé wọ́n jóbìnrin torí pé obìnrin ni wọ́n lọ́wọ́ sí ní muharram anamsa asala ni kò tọ́ fún obìnrin mùsùlùmí kó rìnrìn àrìn àjò tí wọ́n fẹ́ tójọ́ mẹ́ta síwájú kó tó dé kó wá lọ láìsí pé muharram wà lára rẹ̀ arákùnrin kan wọ́n wá sọ́dọ̀ anamsa asala pé àwọn ti kọ́ wọ́n ti kórúkọ nínú àwọn tí wọ́n lọ sí jihad bí jihad ṣe ṣe pàtàkì tó lásìkò yẹn wọ́n wá ní ṣùgbọ́n ìyàwó mi ní ìṣe ọ̀fẹ́ lọ ṣiṣẹ́ hajj anabisa asana ni tẹ̀lé ìyàwó rẹ̀ lọ ṣiṣẹ́ hajj fi jihad ilẹ̀ torí pé kò tó fúnbìnrin láti lọ irú rìn àjò báwọn láìsí muharram àwọn muharram tó ń lọ láti nàìjíríà ẹ ẹ mọ irú ìbàjẹ́ tó ń ṣe ni abàjẹ́ gan dé kóńgó wàláì làárín torí pé tẹ́ bá dé eh, um, um, ní mina tẹ́ bá dé mina tebade bá dé camp àwọn africans tẹ́ lọ sí àwọn nàìjíríà subhanallah ntójú yín ọmọ rí ẹ mọ ṣáka pé ṣé ẹ sì ní tẹ ẹ ni torí pé ìbàjẹ́ tí wọ́n ṣe ń lọ gbogbo oríṣiríṣi wọ́n ṣe ààyè táwọn obìnrin ó ti wẹ̀ wọn ò ní wẹ̀ nínú ìyàyè náà ní ní gbangba ní gbangba bàlájà ni ó ti bọ́ra rẹ̀ tí wọ́n máa wọ̀ àbí kọ́ wá dijọ́ ọdún tá à ń sọdún tí iṣẹ́ ti rọra dínkù lórí àwọn èèyàn pé wọ́n lè wọ aṣọ ilé subhanallah ẹ wá wúru aṣọ táwọn èèyàn máa wọ̀ ẹ lọ sí stéètì yorùbá kẹ ẹ tí wọ́n ti ń jókòó ẹ rí irú àwọn aṣọ tó yẹ pé subhanallah ṣé yà lájà náà sì làwọn ilé so that is the problem so téèyàn bá wá lọ pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ò ní í ṣe irú nǹkan báwọn lójú rẹ̀ àìbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n tó wá lọ lónìí kan tó wá wù ní ó ṣe àbí tó bá wù kí mélòó ló fi ọkọ rẹ̀ sílé tó ti jókòó sọ̀rọ̀ kìí sì ṣe pẹ̀lú mímọ̀ ọkọ ẹ̀ wọn ọjọ́ mọ́ o ó fọkọ rẹ̀ sílé kò sì padà wá sílé mọ́ ẹlòmíì fi ọmọ rẹ̀ wà wáyé níjọ́sì wọ́n pọ̀ báwọn ó fọmọ sílé ó sì fọkọ lé ó lọ sí hajj ṣùgbọ́n kọ̀ padà wá mọ́ ó dúró sọ̀rọ̀ yọmọ owó ọdún kan sí méjì sí mẹ́ta ó wà náà ti ń wowó kò sì wáyé sí láti máa kọ̀ńtáàtì ilé kọ̀wá ìsì wọ́n pàtó lọ tí ẹ bá se pé ìsìn tí nǹkan eh, handset kọ̀wá ìsì láti wọn kọ̀ǹtàtì lé iṣẹ́ tó sì lọ sẹ́wọ̀n lọ́jọ́ ọjọ́ tán bá gbà mú ọjọ́ náà ni ó dé nàìjíríà àwọn ìwé báyẹn ṣe ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ wa kan nítorí pé ọ̀rọ̀ agbọ́ arabic wọ́n máa lọ bá àwọn àwọn baladiya yẹn àwọn tax force fa tó ń máwọn èèyàn wọ́n jọ jókòó wọn máa mutí wọ́n sì máa pọ́n ọmọ nàìjíríà ni débi pé wọ́n ń kọ́ yóò wọ́n ń kọ́ haúsá lọ́dọ̀ rẹ̀ pé alhaji bashir ṣáyà wá jẹ díjọ kan wá sọ pé alhaji bashir tẹ́ṣọ̀rọ̀ kòkò <coughs> lóde òpó kólóòbù kèsè ṣáì kọ̀ọ̀kọ̀ kọ̀gbọ́rọ̀ náà yé ń bò mu tí ìtàn tí ó dìde wá ní àà ó lè lọ bì kankan ìwé rẹ̀ nà àyàwó ọ̀nù mọ́tò gbogbo ṣẹ́ tó ti ṣe láì mọ iye ọdún kò rí nǹkan kan kó wọ̀dà wálé àwọn tẹ́sí ìjọ ń gbé wọ́n jara wọn lólè náà ẹnìkan ò ní bá tọ́jú tọ́jú ntòsí so all these things ó wà very important láti jẹ́ pé obìnrin tí ó bá lọ sí hajj kó ní ọkùnrin tí ó take care wà á rí kùsọ̀. owó hajj wọ ọkọ ó sì ti lọ ó sì níyàwó méjì ọba ọtí nìkan ohun tí níbi ìjọ̀pọ̀ lọ ó sì fẹ́ káwọn méjì jọ̀jọ̀ lọ láì jẹ́ bí ìwọ lọ wò lánà. káwọn méjèèjì ọjọ́ lọ owó ẹ̀yìn káwọn kó wọn sì yàwó ẹ̀rù ẹ tí ọba lọ torí pé kò sí dúró muharram ṣe ọdẹsẹ̀ ni ọdẹsẹ̀ ni tí ọba lọ ṣiṣẹ́ hajj torí pé kò sí muharrami rẹ̀ tí ó tẹ̀lé lọ sọdẹsẹ̀ ni ṣùgbọ́n tó bá lọ tí ò ní muharram sọdẹsẹ̀ ọdẹsẹ̀ bá èwo lọ́wọ́ pé so that is it torí pé kí ni ẹ lóòótọ́ lóòótọ́ torí eh, eh, tradition wa. uh, ọ̀fẹ́ jẹ́ kí kìíní ọ̀rọ̀ lágbára lọ́dọ̀ wa pàápàá jùlọ àwọn àfáà míì tán tó ń ṣe ẹnu méjì lórí ọ̀rọ̀ yẹn that is bí ìgbà tó yẹ pé wọ́n ń ti ọ̀rọ̀ náà wó wípé obìnrin lè lọ láì ní muharram. muharram tó ná gbowó wa àbọ̀fẹ́ ni ó ṣe. ọkùnrin ó kọ́ ọ́ àtàkùn ọ̀rọ̀ tí èsè ìyàwó yàwó tọ́ tó bá ti wá dán sẹ́rẹ́ lèyìn gẹ́gẹ́ bí ẹni tí ó fi eegun sán ajá mi epo ajá ni ó tètè jí epo rẹ̀ so tí ojú bá pọ̀ fún rí yóò gbé epo yọ jẹ so bí ìgbà tó yẹ pé wọ́n pa so it's very very dangerous afa kì í ṣe ń tọ́ da ọlọ́wọ́ náà. wà fún ọkùnrin nípa ṣọ́ọ̀dún wọ́n dé ìmọ̀ tààtà ọkùnrin tí wọ́n so pọ̀ mọ́ ìyàwó mi sí kí tó pé ìyàwó láti lọ bá ẹni lọ́yẹ̀ kó àmà pẹ̀lú sí ó kìlọ̀ ele ẹni fún dáyàwó mi lánàá. Sọ àbúrò tó ń lé lẹ́yìn. bẹ́ẹ̀ kò sí ni gbogbo mùkálàfà láyé aburu bẹ́ẹ̀ sẹ́sì mọ́pá yorùbá àbàjẹ́ ibi kámọ kámọ pé yàwó yàwó kí ni nọ́mbà yàwó yàwó sínú inú ansẹ̀tì rẹ tó pé yàwó yàwó yàwó tí èsì tiẹ̀ so ó wà very bad wallahu alam tó pé ọkùnrin tí ò ní ẹ̀mí ó lè ẹ̀ torí so ló ti dalé rú àwọn ẹ̀yà ìrìnsì ṣé kì í ṣe ṣé kì í ṣe nípa ẹ̀rọ chapter ilé ọ̀rẹ́ kó close. ìyá àgbàlagbà ok kò sáàbùrú nù ẹ kí ni relation uh, ẹni tí wọ́n fi lé ìyá àgbà اها محرم لا نيات صم صم اللي في يعني ها عرب لا نيات الله اعلم وعليك السلام امين يا رب kéde ìwé àdéhùn ibrahim ẹni tó lọ sọ fún jẹ pé ṣẹtọn àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ kí ọ̀rọ̀ yìí ní ẹnu ìṣẹ̀lẹ̀ ìkejì ó ní ọ̀rọ̀ pé bóyá máa ń rìn níbi tí wọn ti máa fura sí wa ó ní ìkọ̀kọ̀ tó ṣẹlẹ̀ recent scholarship ní Iran àwọn àjọ sọ pé láwọn ẹ̀yà kọ̀ọ̀kan one hundred percent scholarship ló yọlẹ̀ ní Iran àwọn òwe bí ẹ bá lọ sí Iran lọ kàwé lórí pé ó jẹ́ scholarship àwọn yóò lẹ ìrìnà sí ṣíà o so ìyẹn sì lè mọ̀ ìdí ìrìnyẹn pé èyí tí ìdí yẹn lè take you this opportunity àbí ah, àkọ́kọ́ ìbéèrè ti ah, kò ní asùn kankan eléyìí ò ní pìlẹ̀ pẹ́ẹ̀pẹ́ẹ̀ torí pé lásìkò anabisa asana àwọn tó ń ṣiṣẹ́ hajj tán kú sí hajj náà wà èèyàn bẹ ọwọ́ wọn jọ lọ ṣiṣẹ́ hajj ó sì dúró lórí nǹkan ọ̀gbun rẹ̀ ó sì rè bọ́ látòrí ẹ̀ òkú àwa ní ìpè sùn lọ́jẹ́ ẹlẹ́yìn kò ní asùlù kankan pẹ́ẹ́pẹ́ àkọ́kọ́ ni pé kì í ṣe pé ni lílọ Iran ẹni ó lọ gangan fún ara torí pé àwa ní àwọn student àwọn schoolmates tó yẹ pé bó tilẹ̀ jẹ́ pé láti ilé òun ni wọ́n ti ní àwọn kìíní yẹn bẹ̀tí nígbà tó lọ kàwé lọ́hùn òun ni kìíní yẹn wá ṣẹ̀ṣẹ̀ wà lágbára sí so wọ́n wà very very uh, difficult láti lọ kàwé lọ́hùn kúrò ní introduce kìíní yẹn sí wọ́n ní ọ̀nà tí wọ́n máa ń gbà wọ́n sì lówó láti ṣe é wọ́n lówó láti ṣe ní outside kátó wá ní ní ilé so and then wọ́n wérò kúnra ni ní gbogbo ògbà so problem tó wà mẹ́rin pé kì í ṣe pé túmọ̀ nìkan òun gan fúnra rẹ̀ náà ewu ń bẹ ní orí ààrẹ so it's better kó kó kó fi ìyẹn lẹ̀ láti wá mi so ẹni tí ó bá fi nǹkan kan torí tọ́lọ́run ọlọ́wọ́ bá fi èyí tó da rọ́pò fún inṣàlá ọ̀tàrà bet bọ́tá bọ́yá lílọ rẹ̀ yẹn ó lè jẹ́ pé bọ́yá ó lọ ka bẹ́ẹ̀ for example ẹni ó ti kàwé tẹ́lẹ̀ wọ́n á fẹ́ lọ ṣiṣẹ́ wọ́n fẹ́ lọ pa doctor àbí nǹkan kan àbí engineer àbí nǹkan kan tó bá ti jẹ́ pé kì í ṣe àsìkò tí ó pọ̀ ni ó lò lọ́rùn wẹ́n eléyẹn bọ́yá ewu yẹn rọra fúyẹ́ lórí ẹ̀ for example tó ti ní masters àbí ó ti ní doctorate degree wọ́n á lọ fi ṣe kọ́ọ̀sì bíi six or one year wọ́n eléyẹn kò sáburú ń bẹ̀ láti wá ti lè try láti sọ̀ra rẹ̀ ewu ń bẹ fóònù náà tó bá fi rẹ̀ hàn pé sùn nílò ọlọ́run akọ̀ọ̀kan. gbogbo olùkọ́ méjì pé nǹkan tí nǹkan tó fi dá àníyàn kó sí ẹ̀kọ́ tó jẹ́ àwọn kébà tó ti bàjẹ́ tí wọ́n ti kọ́ ó láníyàn kó dání àníyàn ọ̀dẹ́ fi ṣe sọ́ra ṣe kó ṣe kó kí wọ́n kàwé àníyàn kó wá gba ìdá ṣe gbogbo ọ̀nà náà gbogbo ọ̀nà pé hmm. ọmọ fọ́fọ́ ló ó gidi ọ̀fìn bọ̀ kó It's better. Ben, it's better. Ben, Jazakumullah khair. Yeah máa ń gbọ́ pé normally tí ẹ bá lọ sí báyìí lẹ́yìn ara ẹ̀ ìwọ̀n sí lọ́dẹ̀. ó ti di. ìwọ̀ fún iná ẹni wá lọ sí àrẹ lẹ́yìn ó ti dè wọ̀ fún ẹsẹ̀ rẹ̀ kán <laughs> ẹsẹ̀ rẹ̀ ti kán wọ́n wá ti ẹ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ ti kán torí pé iye ìgbà tó lọ sí àtìkọ́ ni tọ́ka ó ní iṣẹ́ téèyàn bá lọ ṣe tọ́lọ́mù bá gbà lọ́wọ́ èèyàn so ntọ́ wà sahih ó ní ẹni tó bá lọ sí hajj tó ṣiṣẹ́ hajj yẹn mabrur tó tẹ̀ lọ́lọ́ àtòjíṣẹ́ tí ó sì wọ àbàjẹ́ kankan tó bá padà dé ó padà gẹ́gẹ́ bí a ṣe bí lákọ̀ọ́kọ́ tí ò lẹ́sẹ̀ eléyìí kò sí tàbí ṣùgbọ́n nú ẹ̀ ṣùgbọ́n pé bóyá ọ wá lọ lẹ́ẹ̀mẹ́ta àbí nǹkan kan ní àìlè yẹn kọ́ àtọ̀ ọlọ́wà náà. Now, one way question yẹn. Okay. Owó fi ń dà wọ́n gbé àlàyé wà lórí kí èèyàn ti lọ sí àṣì bóyá àti ọ̀rẹ́ sọ̀rọ̀ èèyàn ti lọ sí àṣì. Wọ́n wá ṣe wọ́n fún un pé ó ní àbí tó wáyọ̀ kọ̀ọ̀kan ní owó ló láti bẹ̀rẹ̀ àkọ́kọ́ ni pé èmi ò kárí tá a fàmì náà bá sí ìwà tó kà ó lè torí pé ìmọ̀ tá a rí wà bẹ́rẹ̀ gẹ́gẹ́ bí òkun ni wípé àsìkò kan wá wà lásìkò anabisa asalan tẹnìkan sponsor ẹnìkan lọ sí àjì èmi ò tí ì ka up wọ́n sponsor àwọn èèyàn lọ jagun jihad bẹ́ẹ̀ mi ò gbọ́ pé ẹnìkan wá gbé dúkìá lẹ̀ lọ ṣiṣẹ́ hajj is fara'id tọ́lọ̀ ń ṣe lórí ẹnìkọ̀ọ̀kan wa títí ẹ̀ ọ̀rọ̀ gba mọ́ téèyàn bá ní ààyè àti lọ nínú ààyè àti lọ náà owó ń bẹ ń bẹ ẹni tí ò lówó tá a fún lówó pé kọ́ lọ ṣiṣẹ́ hajj ṣé ó lẹ́tọ̀ọ́ àti torí pé ẹni tí ò lówó yẹn dájú saka yóò lọ kò sí nǹkan kan tí ó fi lẹ̀lẹ́ kò ló ń jẹ tí ó fúyàwó tí ó fọmọ a sì gbé owó òun ibẹ̀ ọ gbọ́dọ̀ fi ṣe nǹkan kan ju àjì ọ̀nà èyí ṣe tàkùkù fún lówó kó fi ṣe ń bá wù so bet èmi ò tí ì ka up till now ibẹ̀ ẹnìkan wá wà lásìkò anabi sàlám àbí àdìsí kan tiẹ̀ wà wà tá ànàbí encourage ipe kéèyàn help èèyàn lọ sí hajj mi ò tí ì kárí. Wallahu alim up till now ọ̀rọ̀ ń bẹ̀ wá ń bọ̀ wá lórí ẹ̀ lórí pé a bọ̀ wá ṣiṣẹ́ ọ̀rọ̀ àti nǹkan kan pátápátá pẹ̀lú àwọn. practical nǹkan tá a tún gbé wá láti fi hàn àwọn èèyàn lágbára náà ṣe àná àti wọn rò pàfà àwọn wọn ní ìbéèrè ìkẹyìn náà méjì lásìkò ẹni tó fún mi yóò gbà ní sọ́sọ́sì tí bàbá sọ tó bí àbújá ayé akọ́tọ́ rẹ̀ tó fún mi ó lóun ní ìfowópamọ́ post business ní sẹ́kọ̀ọ́ lọ́sọ̀rọ̀ kan ó kà á.

eighth of Dhul-Hijjah so yọ kọ́kọ́ ṣiṣẹ́ hajj yẹn náà lẹ́yìn ìgbà wọn bá parí ẹ̀ lọ́wọ́ àṣẹ ọmọra kò sábúrú lọ ẹ̀ ẹ̀ lọ́ọ̀rẹ́. ẹni ọ̀ta kújẹ́ ìràtọ̀ kò sábúrú lọ ẹ̀ ó nídìí owó ni. Alex. èmi ò tí èmi ò tí kárí wọn náà but a tún ṣe àyẹ̀wò ṣáájú àwọn. for instance bàbá àti ìyá àwọn tó kárí kárí wọn náà wà ní ọdún ká ó sì lè kó yẹ sí tó wà kí ni ẹ̀tọ́ ọkùnrin ìjọba sí ẹ̀tọ́ ọkùnrin. ń bọ̀ ẹ jẹ́. because àyè ó ti tẹ́ wọn lọ́rùn. nbọ ká se ṣe kini, kìíní na náà ya, ìyá obi lori lórí ọmọ ó yàtọ̀ sí gbogbo wọ̀ pátá ẹlẹ́ẹ̀kejì ni pé mi ò sọ pé ẹ má rìn èèyàn lọ sise hajj bẹt èmi ọ kárí lásìkò anẹ́bísà sẹ́lẹ̀ yìí pé ẹnìkan rán ẹnìkan lọ sí hajj àbí anẹ́bí tiẹ̀ wá encourage ipe ó wà nù sẹ́ẹ̀rẹ́ o kẹsàn-án fún yàn lówó láti lọ ṣiṣẹ́ hajj. torí pé iṣẹ́ farilla ni Obi, òbí kò sáburú nínú ẹ̀ torí pé òbí ti dàgbà àdéhùn wò pé lásìkò yẹn gan kò there is no how tó fi lé ní àwọn lówó táwọn fi ṣe pàápàá jùlọ owó ọmọ tí wọ́n ní sẹ́gbọ́ àdébísà sálà ní ọmọ yẹn gan fún rẹ̀ àti tó ní tàwọn òbí náà ni so tí ọmọ bá sanwó kọ̀ sí kì í sí pé ó fáwọn òbí lówó owó wọn náà ni wọ́n fi lọ so kọ̀sáàbù rúgbìn aláwa ẹ̀yìn lábẹ́ ìbéèrè tí ẹ dáhùn ìbéèrè ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ pé irú ìjọba nàìjíríà àwọn ọmọ nàìjíríà tí wọ́n bá ń lọ sí hajj wọ́n máa ń mú àwọn ajé dọ́kítọ̀ àwọn wọn ni wọ́n máa ń mú bóyá àwọn ẹ̀sẹ̀ sí náà àwọn ọlọ́pàá wọ́n ní àníyàn wípé for example àwọn dọ́kítọ̀ wọ́n yẹ àwọn nọ́ọ̀sìs bá sick wọ́n lè àwọn ọlọ́pàá ní àní ẹ̀rọ bóyá for security. òní mẹ́rin ni. kí ni position àwọn yẹn náà dẹ́dẹ̀ bẹ́ẹ̀ bóyá àwọn náà participate ní gbogbo àwọn kìíní yẹn kí ni position high. ẹni lọ ṣiṣẹ́ kan pàtó ó ní chance láti dàníyàn pé òun á ṣiṣẹ́ hajj tó bá ti mọ̀ ẹ́ pé iṣẹ́ hajj yẹn kò ní deprive òun láti fún iṣẹ́ náà lẹ́tọ̀ọ́ ẹ̀ tí hajj yẹn ò bá ní dádúró àti fún ní ṣiṣẹ́ yẹn kò sábúrú nù ẹ̀ so nígbà tó yẹ pé yóò wá sí maka ó lè dà níyẹn kó máa ṣe hajj kò sábúrú nù ẹ̀ tíṣẹ́ tó lọ ṣe yẹn tí ò bá ti ní disturb ẹ̀ láti má ṣe torí pé àwọn tó ń ṣiṣẹ́ yẹn náà ni wọ́n máa tẹ̀lé lọ kí á lóde tóun náà ní dà níyẹn àti ṣiṣẹ́ yẹn kò sábúrú gbogbo bí ẹ má lọ lòun náà lọ so bí iṣẹ́ sss ní bá ń ṣe gbogbo gbígbà táwọn aládìláàjì bá wà ibẹ̀ lòun náà wà kò ní wà ń bò míì so tó bá ní chance àti ṣiṣẹ́ yẹn tí ò sì ní disturb ẹ̀ there is no any problem in that pàápàá jùlọ mi ò rò pé iṣẹ́ kan ti ẹ̀wà wà tí ò ní tí ó disturb èèyàn láti má ṣiṣẹ́ náà torí pé ibi téèyàn ó ti ṣe náà ni ẹni téèyàn ó ṣiṣẹ́ lé lórí wa bá wà so and then tó bá mú doctor lọ for example ẹnìkan kọ́ nígbà tó ń bá lọ ṣe bí òun bá lọ ṣe sọjọmra ẹnìkan wà tó ń lọ mú chance yẹn dání òun náà tó bá dé tán òun náà lè lọ sí jamra so that ayé yẹn kò fi ní sí kò fi ní jọyọ kò sáburú nù ẹ aláwa rẹ. Ah. wọ́n wà ká wọ́n wà ní àràpá ah, ẹ̀kọ́ ọjọ́ kan náà ló máa ń ṣe wọ́n sì gbọ́dọ̀ wà níbẹ̀ so àǹfààní ayé kò síṣẹ́ rẹ̀ wáyé níbẹ̀ pé ní kọ̀sùn náà ṣé ó lè ó lè máa tètè nígbà náà àwọn lè tírìtì èèyàn kò sáburú ṣé gbogbo every minute ni wọ́n máa fi tírìtì àwọn èèyàn ni so time tí kò tírìtì àwọn èèyàn bí tó ti ń ṣiṣẹ́ náà ló ti gbọ́wọ́ tó ń lọ mọ̀sàdúà iṣẹ́ wo là ń ṣe ní àràfà wọ́n kírun méjì wọ́n sì máa ṣàdúà ṣé torí pé ń ṣe dókítà kò ní kírun yóò kúkú kírun àbí so nígbà tí ọba ti ṣèyàn lọ́dọ̀ rẹ̀ wọn náà bọ̀wọ́ sókè yọ ọmọ gbàdúrà láti sọ kò sá burú kankan nù ẹ̀ wallahu alam assalamu alaikum warahmatullah.